فلا آدي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوك فون ألوبة أطرى صلاة فون أبو محمد صلى الله عليه وسلم أتما تسوج نينو إدلك ولتنو سورة النحل آية 124 أعوذ بالله من الشيطان الرجيم إنما جعل السبت على الذين اختلفوا فيه وإن ربك ليحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تكو في ضيك مما يمكرون إن الله مع الذين اتقوا والذين هم محسنون الله سبحانه وتعالى أن إنما جعل الصبت على الذين اختلفوا فيه أجو ساتدي أولون وبا a ṣe ní ọ̀ràn yàn fún àwọn tó ṣe wípé wọ́n yapa sí àṣẹ ọlọ́run ọba nípasẹ̀ eléyìí ó di pé ọ̀rọ̀ wọn ò jọra wọn ẹnu wọn kò mọ́ àwọn yahudi ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣe ọjọ́ juma ó ṣe ní ọjọ́ ìsinmi fún wọn ṣùgbọ́n kò wù wọ́n kó jẹ́ ọjọ́ júmọ́ ni ó jẹ́ ọjọ́ ìsinmi wọ́n mú ọjọ́ sátidé wọ́n mú ní ọjọ́ ìsinmi ìtọ́lọ́wọ́n bá ṣe lọ́rọ̀ yẹn lé wọn lórí wọ́n mú nǹkan míì wọ́n fi sí ààyè rẹ̀ eléyìí ni tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ala tí ó ń tọ́ka sí nínú àyà yìí ipe ìnàmà jùlá asọ́pùtù ọlọ́ni ọjọ́ sátidé yìí àwọn ọlọ́wọ́ bá ṣe alẹ́lẹ́dínà tẹ́lẹ̀ fòfè lórí àwọn tó ṣe pé wọ́n ya páńpá rẹ̀ ọlọ́wọ́ bá bá sọ̀rọ̀ nípa ọjọ́ sátidé àti àwọn èèyàn tí ọ̀rọ̀ kan nínú sóràtúl bákọ́ra ni bákan náà nínú sóràtúl àárọ̀fù ọlọ́wọ́ba subhana wa ta'ala ó ní wasal um anil kọ́rìyà ti lẹ́tì kánà ti hadira talbar ìdí àdúnà fi sabt bèè lọ́wọ́ nípa àwọn tó ṣe wípé wọ́n ń bẹ ní etí odò nípa ọ̀rọ̀ sátọ̀dé ọlọ́ni ìdí àdúnà fi sabt ìgbà tó ṣe pé wọ́n ń ṣe kọjá àlà ń àkọ́kọ́ ọjọ́ júmọ̀ lọ́lọ́wọ́ ọba ṣe lọ́ràn èèyàn lé wọn lórí ṣùgbọ́n fún ara wọn ni wọ́n mú ọjọ́ sátidé ọlọ́run ọba wa tún ṣe é ní ọ̀ràn èèyàn lé wọn lórí náà ó wá fi àwọn kankan kún fún wọn gẹ́gẹ́ bí ìjẹniyà òun náà ni pé wọ́n gbọ́dọ̀ lọ dẹ́dẹ́ já ní ọjọ́ sátidé yẹn èyí tí ọlọ́run ọba ò ṣe fún wọn nígbà tó fún wọn ní ọjọ́ júmọ̀ ní ọjọ́ sinmi ṣùgbọ́n nígbà tí wọ́n change ẹ̀ sí ọjọ́ sátidé ọlọ́wọ́n bá gbé àwọn òfin kan tó ṣe wípé ó jẹ́ òfin tó le ọlọ́wọ́n bá gbé e fún wọn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní ìdí àdúnà fi sabt ìgbà tí wọ́n kọjá àlà ní ọjọ́ sátidé yìí ìtàtí im ìtànú omi yóò mọ sàbtí im ṣùrà ọjọ́ sátidé tó wọn ọlọ́wọ́n ọba ní kánmọ́ dẹ́dẹ́ ẹja ẹjọ́ wà pọ̀ tí wọ́n mọ rí ẹja tí ó mọ lọ lórí omi tí ó mọ owó etí omi ọlọ́wọ́n bá dẹ̀ ṣe lófin pé wọn gbọ́dọ̀ dẹ́dẹ́ ẹja ní ọjọ́ sátidé ọlọ́ni wàrà ọmọ láyé spiton ọjọ́ tí ó kì í ṣọjọ́ sátidé láyà tí àwọn ẹja yìí wọ́n ní wábẹ́ ẹni tó ṣe pó bá ní karahun tó jẹ́ ní tí ó bẹ̀rù ọlọ́run ọba eléyìí ó gbé tí e mú àwọn ète kan láti lè ṣe ti ọlọ́run ọba nìkan mọ́ ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wàyẹ̀ wọ́n la yasbitun láta àtihim kàdálíkà na blóhùn bí makanu yafsokon ọlọ́run báwo ọlọ́run ọba ṣe dánwò wò nìyẹn látara wípé pò kí èèyàn ni wọ́n ọ̀tọ̀ ni ta ṣe lọ́rùn yẹn lé wọn lórí ọ̀tọ̀ ni tí wọ́n yí sí àwọn ìjọ wọn yìí èṣù tí wọ́n débi wípé wọ́n padà dán ọgbọ́n láti máa lọ dẹ́dẹ́ ẹja ní ọjọ́ sátidé tí ẹja ń pọ̀ yìí tọ́lọ́wọ́n ọba ní kọ́mọ́ dẹ́dẹ́ ẹja òun wá gbé àwọn òun lọ dẹ àwọn ní ọjọ́ jumá tó bá wá di ọjọ́ sátidé ẹjọ́ wá bó ṣe máa ń wá ọlọ́wọ́n owó dẹ̀ ní kí àwọn àwọn yìí kó mú àwọn ẹja wọ̀nyí tó bá wá di ọjọ́ sunday láàárọ̀ wọ́n lọ kó àwọn ẹja tí àwọn àwọn yìí mú wọ́n máa bèè lọ́wọ́ ara wọn pé àṣà àtakò àṣẹ ọlọ́run ọba pẹ̀lú ilé ìta ṣe yìí sátidé náà ní ká mọ́ dẹdẹ ẹja kò rẹ̀ sẹ́ni tó dódò nu wa lọ́jọ́ sátidé ọjọ́ jimá àti ọjọ́ sunday ni eléyìí dẹ́ ni ó burú ju ẹni tó ń ṣe nǹkan tọ́lọ́hún ọba ní kó mọ́ ṣe lọ torí pé kéèyàn máa dán ọgbọ́n láti ṣe ti ọlọ́hún ọba ní ká mọ́ ṣe bí ìgbà tá ń gọ ọlọ́run ni eléyìí wá pọ̀ jantirẹ lónìí tí àwọn èèyàn máa ń ṣe tọ́lọ́mbá ní ká má ṣe nǹkan àáwò bí ẹni pa agbọ́n ju ọlọ́run ọba lọ bí ìgbà tó ṣe pé a fẹ́ mú ọlọ́run ọba lágọ̀ a máa wá àwọn ọgbọ́n kan tá a fi sọ ti ọlọ́run ọba subhanahu wa ta'ala ní tó ṣe léèwọ̀ àwọn ọgbọ́n tá a fi sọ di nǹkan ẹ̀tọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní wa'idh qalat ummatun minhum àwọn èèyàn kan nu wọ́n wá ń sọ fún wọn àwọn kan ṣe wáàsí fún wọn ipe lima ta'idhuna qauman allahu muhlikuhum aw mu'adhibuhum adhaban shadida àwọn olè ń ṣe wáàsí fún pé kán má dẹdẹ ẹ fi wọn lé àwọn eléyìí ò lọ́rọ̀ kí lẹ ń ṣe wáàsí fún wọn fún wọn nígbà àwọn tó wọ́n ń ṣe wáàsí wá ní ma'adíratan ilẹ̀ rọ̀bìhìm ìdí tá a fi ń ṣe wáàsí fún wọn ni pé àwa fẹ́ ní ẹskúùsì níwájú ọlọ́wọ́n ọba tí ọlọ́wọ́n ọba òfin nílẹ̀ wá pọ̀ mọ́ wọn wà láàláhùn yàzáró bákan náà káwọn náà tiẹ̀ lè jáwọ́ ń bi tán ṣe yìí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni falama ataw amma noho anhu ìgbà tí wọ́n ṣorí kunkun lórí nǹkan táwọn ọlọ́wọ́n ọba ní kán mọ́ ṣe tán ń fi ọgbọ́n ṣe ọlọ́ni kúnà aláhùn kóònù kíradatan khasiin ọlọ́ni àwa sọ fún wọn pé ẹdí ọ̀bọ lẹ́ni yẹpẹrẹ ọlọ́wọ́n ọba subhana wa ta'ala wa sọ wọn di ọ̀bọ ìyẹn àwọn tí wọ́n lọ ń dẹdẹ ẹja lọ́jọ́ sátidé yìí àwọn èèyàn tó ṣe pé wọ́n mọ̀ wọ́n tẹ́lẹ̀ tí wọ́n rí i pé wọ́n ti di ọ̀bọ wọ́n wá ń wo pọ̀ làwọn ń wò yìí àwọn wọ̀nyí wá ń sọ fún wọn pé à ń ṣọ̀bọ̀ mọ̀lẹ́bí yín la jẹ́ àwa ń sọ̀rọ̀ píkṣọ̀ ọ̀bọ ni wọ́n ń rí ńlẹ̀ ṣùgbọ́n èèyàn ní ń bá wọn sọ̀rọ̀ àwọn tó dọ̀bọ̀ mọ àwọn tí wọ́n ń bá sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn tó ń bá sọ̀rọ̀ ò lè sọ wípé lágbájá ọmọ lágbájá nìyí ọlọ́wọ́n ọba náà ṣe fún wọn báwọn náà ṣe rò pa wọn gbọ́n àwọn èèyàn ń wò wọn lọ́bọ ṣùgbọ́n èèyàn ni wọ́n báwọn náà ṣe déte ìgbà tọ́lọ́wọ́ ọba ní kánmọ́ dẹ̀dẹ̀ ẹja ní ọjọ́ sátidé tí wọ́n wá dé ète ọlọ́run náà wá fi ète wọn bá wọn lò padà nípa wípé ṣẹlẹ̀ ẹgbọ́n ni ẹ̀yin náà ẹ̀dọ̀bọ ṣùgbọ́n èèyàn ni ó mọ sọ̀rọ̀ ń bẹ̀ lẹ́yìn bí ọjọ́ mẹ́ta ni àwọn wọ̀nyí ni wọ́n parun ọlọ́run ọba subhanahu wa ta'ala wa ni inna mẹ́jọ ilẹ̀ sábtù alẹ́ lẹ́dínà ọlọ́run ní ọjọ́ sátidé yìí àwọn èèyàn tí a ṣe é lọ́rùn èèyàn lé lórí làwọn tó ṣe pé tẹ́lẹ̀ fòfì àwọn tí ó ya pẹ̀lú pẹ̀ ló fi jẹ́ pé anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam oní nahnu al-akhiruna al-awwaluna yawm al-qiyama nahnu awwalu man yadkhulu janna anábì ní àwa mùsùlùmí àwa làwa gbẹ̀yìn ṣùgbọ́n wà lẹ́ni àkọ́kọ́ tí ó kọ́kọ́ wà jẹ́nà tó bá di jọ́ ń gbé ní alkiyama anabi sallallahu alayhi wa sallam ó ní àwọn yahudi àwọn nasọ́ra ó ní bẹ́yìí da anáhùn ótul kitaba min kabilina wa utuna wa utina min ba'di anabi sallallahu alayhi wa sallam ní àwọn yahudi àti nasọ́ra ọlọ́run fún wọn tíra ṣíwájú Wa ọlọ́run fún àwa lẹ́yìn títí wọn ṣùgbọ́n àwa là á kọ́kọ́ wo àlùjẹ́nà ìyẹn tábánikà máa wo ìjọ kọ̀ọ̀kan torí wípé kíni àwọn ìjọ anabi musa alayhisalatu wasalam ìjọ anabi isa alayhisalatu wasalam àwọn tí wọ́n bá gbà fún anabi musa lójú ayé àwọn mùsùlùmí nù àwọn tó gbà fún anabi isa lójú ayé àwọn mùsùlùmí nù àwọn tó bá gbà fún ààrẹ muhammad sallallahu alaihi wa sallam àwọn mùsùlùmí nù bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí bá ń bẹ lẹ́yìn ànábi muhammad sallallahu alaihi wa sallam ó gbọ́dọ̀ ṣe ìsìláàmù tí ànábi mú wá ni kò ń ṣe ìsìláàmù tí ànábi musa mú wá àbí ànábi isa mú wá torí pé ìsìláàmù tí ànábi muhammad sallallahu alaihi wa sallam tó mú wá òun ni ìsìláàmù tó pé jù lọ ẹni tí ò bá wá ṣe yẹn èrò ẹni bẹ́ẹ̀ kò lè rí bí gbígbà wájú ọlọ́run ọba ṣùgbọ́n àwọn tó ṣíwájú yẹn náà tí wọ́n ṣe bá musa ṣe mú wá kó tó di pé anabi risade ìgbà tí anabi risade ó di ọ̀ràn yẹn fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ israẹli kan gbà fún anabi risa ìgbà tó di pé anabi risa tún lọ gbogbo ẹni tó bá ń bẹnu ọmọ ènìyàn ní ó di ọ̀ràn yẹn ìpè kan gbà fún anabi muhammad sallallahu alaihi wa sallam àwọn tó ń gbà fún anabi musa ṣíwájú ká anabi risa tó dé àwọn wọ̀nyí àwọn tí wọ́n gbà fún anabi isa ń gbàtà anabi isa dé wọ́n tún dáa jù wọ́n lọ àwọn tán gbà fún anabi muhammad sallallahu alayhi wa gbàtà anabi muhammad dé wọ́n dáa ju gbogbo àwọn yẹn lọ àwọn yìí lànà bí n sọ yìí pé nahnu al àwa ni ẹni tí ó jẹ ní àkọ́kọ́ dàtí sábà tó àwọn èèyàn kalẹ̀ pé ìjọ anabi musa ni tán gbà fún anabi musa àwọn tán gbà fún anabi isa ni àwa tí a gbà fún anabi muhammad sallallahu alayhi làá kọ́kọ́ wà jẹ́ ní ọkọ̀ ṣùgbọ́n lẹ́yìn anabi muhammad sallallahu alaihi wa sallam gbogbo ẹni tó bá fẹ́ gba ẹ̀sìn ní tó gbọ́dọ̀ ṣe ni ṣẹ̀rí àtànàbí mu wa tí ò bá ṣe anabi sallallahu alaihi wa sallam oníwọlẹ́rì nafsi bí yẹ́dì mo fi ọba tó ní ẹ̀mí mi búra láyé smaru bí ahdumin adil umma èèyàn kò ní gbọ́npa mi nú umma yìí dàtí sínú àwọn tó ń bẹ́ ń sin àtàwọn tó ń bọ̀ wá anabi sallallahu alaihi wa sallam ni yahudi yun wàlá nasrani yun olóhùn yahudi lòun àbónínà sọ́ra lòun bọ̀lẹ́mi omi ń bi lẹ́ni ursil tubi kò wá gbantọ́ lòun ọba tó fi rán mi iṣẹ́ kò gbà á gbọ́ ẹ̀là dákàlẹ̀ náà àfikún wọ̀nà kí la fẹ́ ló ń bi eléyìí òun náà ni pé anábẹ́wà muhammad sallallahu alaihi ó ní ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó wá fún wọn ní ọjọ́ juma thumma tẹ́lẹ̀ fún ọjọ́ júmọ̀ àtọ́lọ́n fún wọn yìí àwọn àyàpá kúrò ń bẹ wọn gbà á wọn láwọn pèfẹ́ ọjọ́ mi anamisọ́lá sami ó ní wà áádá yẹ́wò muhammed lẹ́dí tálàfófè ọjọ́ júmọ̀ tí wọn gbà ilé ọlọ́wọ́n ọba wá fún àwa táwa gbà anamisọ́lá asálám ó ní àlìyáwó múlànà ọjọ́ júmọ̀ yìí ti tiwa wàgádàn lè ná sọ́ra wàgádàn lè yahud ọlá ní tàwọn yahudi ibi tán yapa lọ́nu wàbáàdà gadin lè na sọ̀ra ọ̀túnlá ní tàwọn na sọ̀ra ọjọ́ juma tí àwọn yapa ń pa rẹ̀ lọ́wọ́ ọba ní káwa dúró lórí ẹ̀ tá a yapa ìgbà táwọn wá yapa kúrò lọ́jọ́ juma ìyẹn àwọn yahudi tán bọ́jọ́ ọjọ́ sátidé ọlọ́run wá gbé àwọn òfin tó le fún wọn lára òfin tó lé òun òun náà ni pé ọlọ́run ọba ní kán mọ́ dẹ̀dẹ̀ ẹja lọ́jọ́ sátidé bẹ́ẹ̀ ni àwọn ìjọ tá ń sọ yìí ẹ̀gbẹ́ omi náà ń gbé tó ṣe pé tán bá ní kán wo orú nǹkan tó lè jẹ́ nǹkan ọrọ̀ ajé wọn ni ṣùgbọ́n ọlọ́run ọba ni tó bá ṣe pé bẹ́ẹ̀ ni ẹ gbọ́dọ̀ dẹ̀dẹ̀ ẹja ní ọjọ́ sátidé ọlọ́run fi sọ yìí pé yàtọ̀ sípa ẹ̀ṣẹ̀ ń dẹ àwọn kalẹ̀ ṣùgbọ́n wáyé ọmọ aláyẹs bíi tún ọjọ́ tí òun ṣọjọ́ sátidé tán mú látà àti ẹjọ́ òní wá bá dá wọn wọn à ní rí mú àfi kó ṣe pé kí ni ọjọ́ sátidé ẹni àwọn ó wà ń bẹ́ àwọn náà wá fi wá dọ́ ọgbọ́n kọlọ́ọ̀bà náà tó wá dá ọgbọ́n padà fún wọn nípa wípé ẹ̀yin fẹ́ máa gbáyé ẹ fẹ́ máa takò àṣẹ mi ọlọ́wọ́n ọba a ní ọjọ́ júmọ́ ní kẹ́ ẹ mú ẹyí sọjọ́ sátidé àtúnwá gbé òfin mi fún yín ẹtú takò yẹn náà ọlọ́wọ́n bá subhana wa ta'ala wá sọ àwọn náà di ọ̀bọ ọ̀bọ tí ń sọ̀rọ̀ bí èèyàn ṣe sọ̀rọ̀ tí àwọn èèyàn máa wò pé wọlé léyìí ohun èèyàn là ń gbọ́ àwòrán ọ̀bọ là ń rí bẹ́ẹ̀ ni bọ́lọ́wọ́n bá subhana wa ta'ala ṣe máa ń ṣe fún àwọn tán bá wò pé àwọn ní ọgbọ́n nìyẹn olóòfẹ́ pé mùsùlùmí kò ń ṣẹni tí ma dètè pẹ̀lú ọlọ́wọ́n ọba tọ́lọ́n bá ní nǹkan haramu ni haramu ni ẹ jìnà sí ṣùgbọ́n ká máa wọ́ ọgbọ́gbọ́n àti sọ haramu di aláàlí eléyìí ìwà àwọn yahudi ni eléyìí ló fàdó jẹ́ pé anábẹ́wà muhammad sallallahu alayhi wa sallam ó ní láàdàtúláhi alẹ́lẹ́ yahud ibi náà ọlọ́wọ́n bá kó máa bá àwọn yahudi lẹ́mọ̀ haramallahu alayhi mushroom ìgbà tọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ fún wọn ipe kan mọ́jọ́ra anamisọ́lá asálàm ní jamalo wọ́n yọ ọ̀rá yẹn wọ́n bá rúha wọ́n wá ta wọ́n akẹ́lú famanaha jamaluhu wọ́n yọ ọ̀rá yìí wọ́n bá rúhu wọ́n ta wọ́n akẹ́lú famana wọ́n wá jẹ owó rẹ̀ àwọn atúnwòrán àwọn àwọn katúnù nípa pé àṣà àjọra ètè mi náà túnù ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó tún ràn wá létí ìtàn tó ti sọ. So, nínú suratul bakara bákanáà suratul araf nítorí kí eléyìí bá lè jẹ́ àríkọ́gbọ́n fún wa nípa wípé a gbọ́dọ̀ máa tàpá sí òfin ọlọ́wọ́n ọba lẹ́yìn náà ọlọ́wọ́n ọba ní odò ìlà sabili rọ́bì kabil hikmati wal mu'ido til hasana ọlọ́ni rẹ̀ anabi sọlọ́lọ́ asalam pèpè lọ sí ojú ọ̀nà ọlọ́wọ́n ọba rẹ̀ bil hikma pẹ̀lú al kí ni tá ń pè ní al alhikma ní èdè larba ó túmọ̀ sí wisdom ọgbọ́n ṣùgbọ́n hikma ó ju ìta lè pè ní ọgbọ́n nìkan lọ ó ju ìta lè pè ní òye nìkan lọ òfin ọlọ́wọ́n ọba ìlànà tí ọlọ́wọ́n ọba gbé kalẹ̀ àlàyé anabi muhammad sallallahu alaihi wa sallam hikma ni anabi wa muhammad sallallahu alaihi wa sallam ló fi ní la hasada illa fitnatain téèyàn bá ló ń wù mí láti dàbí ẹ ó ń wù mí láti dàbí ẹ nǹkan méjì lèèyàn máa ń sọ pé ó wù mí àti dàbí ẹ tó ṣe pé yóò jẹ́ nǹkan tó jọjú wájú ọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọba ó nífẹ̀ẹ́ anabisọ́lá salam ní àkọ́kọ́ ni rọ́jọ́lón àtọ́ ńlọ́hùmáàlán ẹni tó ṣe pé ọlọ́wọ́n ọba bùn dúkìá fasalatahu ala alakati. Ala fi sabilillah nítorí àtọ́lọ́wọ́n ọba tó fún yìí ó wá ń ná dúkìá ẹ̀ sójú ọ̀nà ọlọ́wọ́n ọba lónìí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ló lára láti ná owó láti ná dúkìá wọn sójú ọ̀nà ọlọ́wọ́n ọba àfẹ́ kó tán a ó pé tá a bá ná dúkìá owó dínkù bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala òun ló fún wa ní nǹkan tó ṣe yí pé àná kò ń ṣe mímọ̀ ṣe wa kò ń ṣọgbọ́n wa la fi rí kójọ èèyàn tó ná owó rẹ̀ sójú ọ̀nà ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó ná dúkìá rẹ̀ sójú ọ̀nà ọlọ́wọ́ ọba táàbà la kọ́ṣe irú àwọn èèyàn tó yẹ ká kọ́ṣe ni tí wọn náà bá ní owó wọn náà gbìyànjú àti rí bẹ́ẹ̀ àbó tí lówó á làgbàjá ná owó sójú ọ̀nà ọlọ́wọ́ ọba á ó dẹ̀ wù èmi náà kí n ní owó bẹ́ẹ̀ kí n máa ná sójú ọ̀nà ọlọ́wọ́ ọba eléyìí nǹkan tó dáa ni nǹkan tó dáa téèyàn máa ń ní lọ́kàn ni ṣùgbọ́n a ká ẹ̀ máa yẹn tẹ fárí ọkọ̀ tó rà kíní kan àwọn nǹkan tí wọ́n fi ṣe fàájì ayé ó wá ń wùwá káà náà dàbẹ́ èyí òun kò ń ṣe nǹkan tó pàtàkì wájú ọlọ́run ọba kò ń ṣe nǹkan tí ọlọ́run ọba subhana wa ta'ala tó nífẹ̀ẹ́ sí onírú nǹkan bẹ́ẹ̀ torí pé kíni kọ́rùn ọlọ́run ọba fún un lówó ó jogun dúkìá fún dúkìá tọ́lọ́run ọba fún àtọwọ́ tó fún kíni kọ́rùn fi ń ṣe ó fi ń ṣe àwọn nǹkan tó takò ẹ̀sìn fi ń takò ànábì musa alayisalaatu salam ni àwọn kan wù wọn káwọn náà rí bí kọ́rùn ṣe rí ṣùgbọ́n gbàtàn rí àti bọ̀tán kọ́rùn ọ̀rọ̀ padà clear sí wọn ṣùgbọ́n àwọn kan náà ń wo pé kí ló gbé dání kí ló ń jọ lójú so ló jẹ́ kan ní dúkìá ó kójọ ó ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n tó pẹ́ nìyẹn bá jẹ́ni tó ṣe wípé ó ná dúkìá rẹ̀ sójú ọ̀nà ọlọ́wọ́n ọba eléyìí ó jẹ́ nǹkan tó ṣe wípé ẹ̀mí yẹn ló máa fà sí pé ah, káàkiri náà dẹ̀ nírú nǹkan báyìí kí n lè ṣe irú nǹkan tó ṣe torí pé iṣẹ́ ládàá ni tó ń ṣe anabiwa muhammad sallallahu alaihi wa tẹ̀síwájú ó ní wọ́rọ́jùlùn àtà ulọ́wùl hikma ẹnì kejì lẹ́yìn tó ṣe wípé ọlọ́run ọba fún un ní hikma wàhùwà yẹkídí bíhà hikima tọ́lọ̀ ń fún yìí òun náà ni tó ṣe kó fi ń ṣe ìdájọ́ fún àwọn èèyàn so ló fi jẹ́ pé wàyù alimu haúdẹ̀ tún kọ́ àwọn èèyàn eléyìí ló túmọ̀ sí pé alukur'an àti sunna anabiwa muhammad sallallahu alaihi wa sallam òun náà ni hikima tí a ń sọ ìmẹ̀sìn àgbọ́yé ẹ̀sìn ọlọ́run bá fi ń sọ wípé yútil hikima tàmánìyà ṣáà ọlọ́run lẹ́ni tó bá ń gba tó bẹ ń wérò ń gba òun lòun máa ń fún ní hikima wọ́n mọ̀ ní yóò tẹ̀lé hikima ẹni tó wọn ọlọ́run bá fi lè fún ní hikima fọkàn ó ti yà xeyran kẹsìrà òun ọlọ́run ọba ti fún un ní oore tó pọ̀ wọ́n máa yà zakaru ilà ulul albab àwọn ọlọ́gbọ́n ni ó máa ronú sí nǹkan tá à ń sọ yìí àwọn ni wáàsí tán bá ń sọ ó máa wúlò fún àwọn ni ó máa ronú sí wáàsí sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ń sọ fún ẹbí wa muhammad sallallahu alaihi wa sallam ó ní udu ila sabili rabbik pèpè sí ojú ọ̀nà ọlọ́wọ́ bá rẹ bil hikma pẹ̀lú hikma pẹ̀lú àwọn ẹ̀kọ́ ẹ̀sìn tá a fi kú ẹ wal mọ́ ìdọ̀tí hasana bákan náà pẹ̀lú wáàsí tó dáa pẹ̀lú wáàsí tó dáa wáàsí wo ló dáa òun náà ni wáàsí tí ó máa àdírẹ́sì ọ̀rọ̀ bó ṣe rí ibi tó bá yẹ kí a ti gbọ́ ọ̀rọ̀ tó lé ká sọ̀rọ̀ tó lé ń bẹ́ ibi tó bá yẹ ká ti sọ̀rọ̀ tó rọ̀ ká sọ̀rọ̀ tó rọ̀ ń bẹ́ àwọn èèyàn wúwo àbàjẹ́ à sọ̀rọ̀ níyì tó bá mu àwọn èèyàn wúwa tó jẹ́ wà dáadáa à sọ tó mu ṣùgbọ́n ibi tí ti ń wúwo àbàjẹ́ tó ṣe yí pé àwa ń ṣe wáàsí tí ò bá mu. eléyìí ń ṣe mọ́ẹ́dọ́ hasana ló fi jẹ́ pé àfa ó wọ̀rọ̀ jẹ́ ni tó ṣe yí pé yóò mọ bó o lè yàn ṣe ń ṣe wáàsí ni ẹlòmíín sin tó kàkú wáàsí náà ni pé kó ń ṣàmọ́ pa àwọn èèyàn lẹ́rìn ìyẹn ò lè jẹ́ wáàsí torí pé àwọn ànábí ọlọ́wọ́n bá wọn ṣẹ́ni tí pa àwọn èèyàn lẹ́ni tán bá láwọn ń ṣe wáàsí wọ́n jẹ́ni tí máa ń so òdodo ni wọn ló fi jẹ́ pé ànábí wa sallallahu alaihi wa sallam wọ́n nígbà míì tó máa ń ṣe iná alhamdulilayi na ahmaduhu anabisọ allah asalam tó máa ń sọ ọ̀rọ̀ lọ ojú o change bí ìgbà téèyàn ń wọ́nu àwọn ọmọ ogun seriousness nù sèyàn gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé tí bá ń kọ̀wọ̀ àbàjẹ́ fáwọn èèyàn àwọn èèyàn ó rí seriousness bí ọ̀rọ̀ tó ń sọ ṣùgbọ́n gbà tó bá ti di pé wá sí ń ṣe àwọn èèyàn ń wo wọ́n kàn rẹ́ni wọ́n lè máa tàkìtì wá àsìkò yẹn ìyẹn ti di eré ìtàgé ìyẹn ti di àwàdà bẹ́ẹ̀ ni islam ó lòdì sí wípé ká máa sọ̀rọ̀ nítorí pé a fẹ́ máa pa àwọn èèyàn lẹ́rìn anamisọ̀lá asálám ní ṣíò ẹni bẹ́ẹ̀ ẹni tó ṣe pé ó ń sọ̀rọ̀ nítorí káwọn lè ba àmọ́ rẹ́rìn rárá ọ̀rọ̀ ọlọ́wọ́ bò ń ṣe nǹkan tá a sọ fáwọn èèyàn nítorí káwọn lè máa rẹ́rìn wọlmọ́ ìdọ̀tí hasana wá sí tó dá ọlọ́wọ́ bá ní wàjá díl ombilẹ́tì um hasan àwọn tí wọ́n jẹ́ kẹfẹ́rí ọlọ́run ní bá wọn dìbéètì ní ọ̀nà tó fi dáa jùlọ so dìbéètì ní ara ẹ̀sìn wa ló wà tá a lè gbà kúrò èèyàn kan wo pé n tó ń gbé dání dá wọ́n ní kò dá ẹjọ́ wo wò láàrin ara yín tó wáyé pé mùsùlùmí sí mùsùlùmí ni káníyàn yín jọ da kójọ wà lọ́kàn yìí pé fẹ́jọ́ gbó òdodo ni tó bá ṣe pé ẹnìkejì ẹ ló ń sòdodo ó gbà lọ́wọ́ ẹ tó bá ṣe pé ọ ló ń sòdodo kó náà rẹ́dí àti gbà eléyìí náà ń pè ní aljidal bílẹ̀ ti ahsan ṣùgbọ́n kí wọ́n pé nú èmi ò mi báyàn dìbẹ́tì ọ̀rọ̀ bó o ló ṣe ní báyàn dìbẹ́tì ọ̀rọ̀ ìtumọ̀ eléyìí ni pé o ti gbà pé òdodo ọ̀dọ̀ ẹ ló parí sí. Si tó bá gbà yìí pé o lè mọ nǹkan gbà mí o lè mọ mọ nǹkan gbà mí n tó bá gbà wí pé ó da lọ́dọ̀ títí ẹ téèyàn kan ní pé kò da ẹ fi àyè lẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala fa intana zaatun fi shay'in faruduhu ilallahi wa rasul tẹ́ ẹ bá jọ ń fa nǹkan kan láàrin ara yín tẹ́ ẹ jẹ́ mùsùlùmí faruduhu ilallahi wa rasul ẹ dá padà sọ́dọ̀ ọlọ́run ẹ dá padà sọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run kí ọlọ́run sọ lórí ilé kí lànà bí sọ ṣé bí mùsùlùmí lẹ́pẹ́ra yín bẹ́ẹ̀ náà lẹni tí ó ń ṣe mùsùlùmí àáfi ààyè dìbéètì lẹ̀ lọ́lọ́run fi sọ yí pé wàhálà àtújáde alẹ́ kìtàbì ọlọ́ni rẹ̀ muhammad àwọn tá a fún tíra àwọn yahudi àti nasọ́ra má bá wọn dìbéètì ilà bílẹ̀ ti yàtsàn àfi lọ́nà tó dáa jùlọ wọn ló fi jẹ́ pé tá wọnú alukur'an ara àwọn dìbéètì míì tó lọ láàrin anabi muhammad sallallahu alayhi wa sallam àti àwọn alul kìtàbì àwọn dìbéètì mi tó lọ láàrin àná muhammad sallallahu alayhi wa sallam àtàwọn kẹfẹ́rí tó ló fi jẹ́ pé ká dìbéètì lára ẹ̀sìn wa ló wà ẹni tí ò ní dìbéètì lẹ́yìn tó bá rí wípé kí ni òun ò ní agbára àti máa ṣe dìbéètì then ó lè sùn sẹ́yìn abẹ́ni tó ń fẹ́ bá dìbéètì ó mú lẹ́nu jọ òun lọ tóun bá lóun bá dìbéètì òdodo nìyí ó lè fẹ́ dirọ́ ṣùgbọ́n èèyàn ní agbára àti dìbéètì ìmọ̀ ń bẹ lára ẹ̀ èèyàn ó dìbéètì pẹ̀lú ẹ̀ kódà kó ṣe pé pé jẹ́ kẹfẹ́rí lẹ́ni yẹn lọ́lọ́wọ́n bá fi ń sọ fún anábíwá muhammad sallallahu alaihi wa sallam pé wájú adil òun báwọn dìbéètì bílẹ̀ ti àṣàn iná rọ́bàkà wà alámùmọ̀ndọ́là ń sẹ́bílì ọlọ́wọ́n bá rẹ ló mẹni tó ṣe pó sọnù èyí tó bá fẹ́ bẹ́ẹ̀ dìbéètì bá dìbéètì wà wọ́n alámùmọ̀n bíl mọ̀tẹ́dín òun rẹ̀ lọ́ba tó mọ̀ tó mọ̀nà títí ẹni kò jíṣẹ́ ẹni tí ó bá dìbẹ́ẹ̀tì pẹ̀lú ẹ kó dìbẹ́ẹ̀tì pẹ̀lú ẹ lẹ́yìn náà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wàyí na akọ́ptun fa ákìbù bí mísìlì máa rọ̀kìptun bẹ́ẹ̀ ọlọ́run ní tẹ́ ẹ bá jẹ́ àwọn èèyàn yá ẹ fẹ́ gbẹ̀sán fa ákìbù bí mísìlì máa bẹ́ẹ̀ irun tán fi jẹ́ yíyà náà ni ẹ fi jẹ́ wọ́n yíyà padà èèyàn ṣàbúrú fún ẹ ó wá dísáìdì pé ìwọ náà ṣàbúrú fún un padà ni ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala ní ìtàn ṣe fún ẹ ni ó ṣe fún wọn padà tó pé islam gẹ́gẹ́ bí n ta ti ẹ̀sìn ablu ni ẹ̀sìn déédéé ni islam ò sọ yí pé tán gbẹ́ etí ọ̀tún rẹ kó kọ́ ti òsì sí wọn tán bá gbẹ́ elétí ọ̀tún o option láti gbá tiẹ̀ padà wọ̀nyí na àkọ́ptùn fa àkíbù bí mísìlìmà àkọ́ptùn bì ó dẹ̀ tún ní option àti ṣe kíni àti ṣàmójúkúrò fún kí a gbá padà eléyìí ni adlu òun ni déédéé ká ṣàmójúkúrò eléyìí ni fadlu pípé mo ju ẹ lọ méjèèjì nìyí náà ló wà allowed nínú islam ṣùgbọ́n fadlu ló dáa jù ṣùgbọ́n ẹni tó bá lóun fẹ́ ṣe adlu pé nǹkan ṣe fóun wọn á ṣe fẹ́ni tó ṣe fóun padà islam kò lòdì sí i lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ pé wàlámẹ́ni ń tásọ̀rọ̀ báàdà zulmihi ẹni tó bá gbẹ̀sán tó kọ ìyà fún rẹ̀ ìgbà tí wọ́n ṣàbòsí fún fọwọ́láyíkà máa lè mi sẹ́bìl ọlọ́run ni wọ́n lẹ́ṣẹ̀ẹ́ ìnáma sẹ́bílù alẹ́lẹ́dí iná yẹ́dìlímúnà nọ́ọ̀sì àwọn tẹ́sẹ̀ ń bẹ lórí wọn làwọn tán ṣàbòsí fún àwọn èèyàn wọ̀yẹ̀bùhúnà fìlà àrùbíyẹ̀rì hàk àwọn tí wọ́n ń kọjá àlà eléyìí ló fà tó fi jẹ́ pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní almustabani èèyàn méjì tó ń búra wọn máa kọ́ ọ̀la ntí àwọn méjì bá sọ fa alẹ́ bá falal baadi imin uma ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ebu yẹn òun ló ní ẹ̀ṣẹ̀ yẹn malam ya atẹ́dil mavlom lópin ìgbà tó ṣe wípé ẹni tán ṣàbòsí fún ìgbà tóun ó san padà ní kò sọ ju ti ẹni yẹn sọ lọ. òun la fi fún wa ní àwọn àpèjúwe tó ṣẹlẹ̀ lásìkò àwọn ẹni ìṣíwájú náà ó ti ṣẹlẹ̀ láàrin ìyàwó adébí sọlá asálàm aisha rọdàlá àti zainab gẹ́gẹ́ bó ṣe ń bẹ nínú sọ́n nasaayi bákan náà buhari al-adab al-mufrod àtàwọn tíra hadith mi náà tí zainab tí ó wọ ọ̀dọ̀ aisha rọ̀dọ̀láná ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bu aisha rọ̀dọ̀láná ó lóun wá ń wo òun wojú anabi muhammad sallallahu alaihi wa sallam ìgbà tó ń rí i pé anabi sallallahu alaihi wa sallam kò lòdì sí pé kóun gbẹ̀sán padà ipe kóun kọ̀yà fúnra òun olùwànàbí sọ fún pé dúnà kì fantasiri ìwọ náà dìfẹ́ǹdì ara ẹgbẹ̀sán padà ní ìyàwó aisha rọjò lánàá ó ní fún akbaltu aleha èmi náà wá dojú kọ́ hata ìyẹ́bi sàríkù ha fífi ha débi pé kí ni ìtọ́ ẹnu rẹ̀ gbẹ wọ́n máa rọ́dọ̀t alẹ́ ṣe àn tí ò lè fún mi lé sí mọ́ nam àwọn méjì tí wọ́n wá involved yìí ẹni rè làwọn méjèèjì ṣùgbọ́n kan ló kọ́kọ́ kọjá àlà lórí ẹni kejì ẹ̀sìn fún wọn láyè pé kí ni ìwọ náà gbẹ̀sán padà ṣùgbọ́n ká ní pé nìkejì wo pé òun ò fẹ́ gbẹ̀sán ó dákẹ́ eléyìí fọ́dúnlù ni ṣùgbọ́n ṣé nǹkan tá a lábọ̀yàn lọ́rùn ni pé béèyàn bá ṣe aburú fún ẹ mọ́gbẹ̀sán ó gbọ́dọ̀ mọ òórùn bẹ́ẹ̀ náà ni kó ṣàmójúkúrò fún un a lè advice yẹn ṣùgbọ́n a lè làábọ̀ lọ́rùn ká ní pé ah o ẹ tiẹ̀ disappoint mi gan ah, kò yẹ kẹ́ o fi déédéé sọ̀rọ̀ tó o bá fi déédéé sọ̀rọ̀ ẹni tó ṣe wípé ó ṣe àṣejù tó kọ́kọ́ bẹ̀rẹ̀ òun lẹni tá a bá wí torí òun ló kọ́kọ́ kọjá àlà ẹni ìkejì try láti defend ara ẹni ṣùgbọ́n nǹkan tá a lè encourage yàn òun ni pé kéèyàn gba fárúlù òun náà ni wípé kó ṣàmójú kúrò òun ló fà tó jẹ́ pé anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó ní máa zàdàláhu abdan bi afuwin illa izan ẹrú kan tó ṣàmójú kúrò fún yàn kò ní rí nǹkan kan wájú ọlọ́run bá ju kíni àgbéga lọ ipò ń ṣàmójú kúrò yẹn kò ń ṣe ọ̀dẹ̀ ó lè dà ó lè dà ẹgẹ́ bí ìgbà tó ṣe pé ìyẹpẹrẹ ni ó yẹpẹrẹ ara ẹ̀ àbógọ́ wájú àwọn èèyàn ṣùgbọ́n wájú ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ní àgbéga ni ṣùgbọ́n ẹ̀sìn ò láàbọ̀ wá lọ́rùn pé téèyàn bá ṣe aburú fún wa dandan dandan agbọ́rọ̀ ṣe àmójúkúrò fún ṣùgbọ́n tá a bá lè ṣàgbójúkúrò yẹn yẹn ló fi dáa jùlọ ọlọ́ni itfa abilẹ̀ ti ahsan فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم ẹni tó ṣàbùrù sí ẹ ìwọ fi nǹkan tó da fi tì í padà fàyídà lẹ́bi bẹ́ẹ̀nà kọ́ bẹ́ẹ̀nà wò àdáwà ká ẹni wàlíyùn hamim ẹni tó ṣe pé ọ̀tá ń bẹ láàrin ìwọ rẹ̀ tó ń ṣàbùrù sí ẹ tí wọ́n ń ṣe dáadáa sí padà yóò padà wá di bí ìgbà tó ṣe pé kí ni ọ̀rẹ́ ẹ tímọ́tímọ́ ni ìgbà tó bá rí pé òun ṣaburú fún ẹ dáadáa ló ń ṣe fún ìpara pé ah, ṣé ìpè wéèrè ni mi báyìí ẹni gbogbo àwọn ìgbìyànjú tí mo ṣe láti bàjẹ́ láti ṣe dáadáa ló fi ń dá padà fún mi òun náà wà padà wà forced láti change attitude rẹ ni so ló fà tó pé islam ẹ̀sìn déédéé ni islam ẹ̀sìn ọ̀la ni ó tìrìtì e ń kálukú níbi ó bá ṣe mọ́ so ló fi jẹ́ pé tẹ́ ẹ mọ́ ipe yẹn pa àyàn lápèjúwe ẹni tó mọ̀ọ́mọ̀ pààyàn àbó mọ̀ọ́mọ̀ ṣàyàn kan lọ́gbẹ́ ntọ́lọ́wọ́n ọba sọ ni pé wọ̀lùjọ́rọ́ wà kí sọ́ọ̀sì ẹni tó ṣàyìn lọ́gbẹ́ ń bì kan ẹni ráìtì àti ṣe kínní láti ṣa lọ́gbẹ́ padà ṣùgbọ́n fọmọntàsọ dọ́kàbí ẹni tó bá ní ó da òun fojú fo fún fọwọ́ kan fọ́ọ̀rọ̀ tún la eléyìí ni ọlọ́run ní ìpẹ́ ẹ̀ṣẹ̀ rẹ ní ó jẹ fóun náà èèyàn pa wá léèyàn islam ní ẹni tó bá pààyàn ẹ̀pọ̀ òun náà padà tó mọ̀ ọ́n mọ̀ pààyàn ẹ̀pọ̀ òun náà padà ṣùgbọ́n ọlọ́wọ́n bá ní fọmọ ní òfin ẹlẹ́wọ̀n mi ní àkí iṣẹ́ ìhún fọtìbá wọn bí màrúf ẹni tí wọ́n bá ṣàbójú kúrò fún fọtìbá wọn bí màrúf káwọn náà gbìyànjú àti ṣe dáadáa náà èèyàn pààyàn tó mọ̀ ọ́n mọ̀ pààyàn ìdájọ́ adlu ni pé kí ni ẹ̀pà padà ẹ̀pà padà ṣùgbọ́n tá a bá wò pé ń hmm, àfẹ́ pa bóyá a fẹ́ ṣàmójúkúrò pátápátá ni àbí àti ẹ̀ fẹ́ gba owó ẹ̀jẹ̀ ni islam fi àyè ẹ̀ náà lẹ́ẹ̀. so ló jẹ́ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí tá a gbọ́dọ̀ gbọ́yé ni ọ̀rọ̀ ẹni tó mọ̀ mọ̀ ṣe nǹkan là ń sọ yìí ẹni tí ó mọ̀ mọ̀ ṣe nǹkan bóyá kò mọ̀ mọ̀ pààyàn onídàájọ́ títí ẹ̀ nǹkan méjì ló so mọ́ kàfàrà ń bẹ díyà ń bẹ kàfàrà èyí ni tó ń bẹ láàrin wọn àtọ́lọ́hún ní tí ó ṣe òun náà ni wípé yóò tokùn lọ́rùn ẹrú eléyìí ni kàfàrà tí ò bá wá rí ẹrú tí ó tokùn lọ́rùn ẹ̀ yóò gbàwé oṣù méjì tẹ̀léra wọn náà láàrin òun àti mọ̀lẹ́bí ẹni tó ṣe póṣẹ̀ àti ó pa mistakenly wọn ó gbàdíà òun náà ni ọgọ́rùn-ún rankumi àbí equivalent yẹ ìpẹ́ ẹni tó pààyàn mistakenly lélẹ́yìí ṣùgbọ́n tí àwọn ẹbí ẹni tó pààyàn bá láwọn fẹ́ ṣàmójú kúrò fún àmọ́ wọn ti ẹ̀fẹ́ gba tó wà lẹ́ islam fàyẹ̀ ẹlẹ́ eléyìí ń sọ fún wa beauty islam ẹni tó bá ṣe aburú ìpìlẹ̀ ni pé ká da aburú yẹn padà fún adlu ni bó ṣe ebu ló bú wa àwa náà ní ráìtì àti bú padà tá a bá láàfẹ́ bú eléyìí fadlu ni ṣùgbọ́n tá a bá bú padà àwọn èèyàn ò gbọ́dọ̀ di blame ẹ̀ lórí ẹni tó defend ara ẹ̀ ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ebú yẹn òun ló ní. eléyìí ni tí anabiwa muhammad sallallahu alaihi wa sallam tó sọ yìí pé almustabani èèyàn méjì tí ọ ń búra wọn onímọ̀ kọ́lá ìta méjì bá sọ fàálàlbàdí mínhùmá ẹni tí ó kọ́kọ́ bẹ̀rẹ̀ ebú yẹn òun lẹni tó lẹ́ṣẹ̀ mọ́lẹ́mí àtọ́dún maslo ṣùgbọ́n kọ́ndíṣàn yẹn pé ẹni tán ṣàbòsí fún náà gbọ́dọ̀ kọjá àlà lọ́lọ́run fi sọ pé wà á kíbú wà ìnà fún àkíbù mísìlìmọ̀ àkọ́pùtùn bíi tẹ́ ẹ bá ń fẹ́ jẹyàn níyà ẹ jẹ níyà ní dèdè nǹkan fi jẹ yín yá eléyìí náà bí gbàtọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ní wa ìdá asọ́bọ̀ mùlùbáwí táwọn yẹn bá kọjá àlà lórí wọn omi yẹn ń tasoro wọn á dìfẹ́ǹdì ara wọn wọn á kọ́ ìyà fúnra wọn torí pé kíni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala fàjẹ́zá ọ̀sẹ̀ yíyàtì sẹ́yíyàtì mísìlùwà tẹ́ni tó bá ṣaburú fún yẹn kéèyàn faburú dá padà fún ni ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ẹni tó bá lè ṣe àbójúkúrò ni fa ajuruhu alallah ó ṣàmójúkúrò ó ṣe sùúrù ó dẹ̀ ṣe àtúnṣe nǹkan fa ajuruhu alallah ẹ̀sán rẹ̀ ó mọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala bákan náà ọlọ́run ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí ayata kàṣíwájú ó ní wàlámẹ́ni tasọ́ra bàdà zulmi ẹni tí ó bá fi lè kọ̀yà fún rẹ̀ tó gbá ìwọ̀sí dànù lẹ́yìn ìgbà tán ṣe àbòsí fún ọlọ́ni fọ́ọ̀lá ìkàmà àlẹ́yìn ìsẹ̀bìlì kò sẹ́ṣẹ̀ fáwọn èèyàn bẹ́ẹ̀ ìnáma sẹ́bìlì alàlẹ́dínà yẹ́dìlímù nànà ẹni tó ṣàbòsí yẹn àwọn ni ẹ̀ṣẹ̀ ń bẹ lórí wọn wọ̀nyẹ̀ bò hóná fi ardi bẹ́ẹ̀ rí hàk tí wọ́n kọjá àlà lórí ilẹ̀ so gbogbo àwọn àyà yìí tá a bá gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn ó fi ń rinlẹ̀ fún wa alablu walfọl ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ń tẹ̀síwájú ó ní wàlá ń sọ bọ́rtún ṣùgbọ́n tẹ̀ bá lè ṣe sùúrù làwọn xeyiru lè sọ bèrè eléyìí ló fi dáa jùlọ fáwọn oníṣòro àti gbogbo àwọn nǹkan tí amúwá nínú àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó ń tọ́ka sílé wasbir ọlọ́ni rẹ̀ anábì ṣe sùúrù ọmọ sọ́bùrùkà ilábílà sùúrù rẹ̀ ọlọ́wọ́n ọba náà ló lè ṣe é fún that is anamisa allah àwọn èèyàn wọ́n sọ̀sọ́ kú sọ ń pa rẹ̀ wọ́n kọjá àlà ń pa rẹ̀ wọ́n ṣe oríṣiríṣi fún wọ́n pe wéèrè wọ́n pe lópìdán sọlọ́jẹ́ pé gbogbo ẹni tó wà lóun náà ń ṣe dáwà lónìí àwọn èèyàn ó bu wọn sọ̀sọ́ kú sọ ń pa rẹ̀ sùúrù náà ló nídìí torí pé n tó ń ṣe ó ń ṣe nítorí tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala kò wá nítorí páwọn èèyàn ń bú ń kólóhùn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba mọ́ ẹni tó ń jíṣẹ́ ọlọ́wọ́n ọba èébú tán bá bu yóò gbà pé kíni lójú ọ̀nà ọlọ́wọ́n ọba náà ni wàlá tahzan aleihim ọlọ́ni rẹ̀ anabi muhammad sallallahu alaihi wa sallam má banú jẹ́ nítorí ọ̀rọ̀ wọn wàlá takùfì dọ́yìkín mímọ̀ ẹ̀mkúrò gbogbo ète tí wọ́n ń dá ìwọ mọ́jẹni tó ṣe yí pé ìfúnpinpin ọkàn wà bá nípa pé ah ṣé mi náà náà wá ń bà bàjẹ́ mi náà ń bàjẹ́ báyìí èmi náà ń sọ̀sọ̀kú sọ ń pa èmi náà ń ṣe gbogbo eléyìí fún. nam ọlọ́wọ́ bá subhana wa ta'ala ó mọ nítsọ ọmọ ènìyàn nípa pé ọmọ ènìyàn tí wọ́n bá ṣe nǹkan fún yóò dùn ṣùgbọ́n ọlọ́wọ́ bá pe anabi muhammad sallallahu alayhi wa sallam nípa wípé ìwọ mọ́ mi kan pẹ̀lú gbogbo ohun tí wọ́n ń ṣe yìí ìwọ dúró déédéé ṣe sùúrù sùúrù tó o bá ṣe ò ń ṣe nítorí tọ́lọ́ ni máa jíṣẹ́ tiẹ lọ má torí ẹ̀ wá o pé ṣé mi náà wà ní compromise báyìí ọmọ iye àfa lónìí ìgbà tó bá rí pé ń sòdodo fáwọn èèyàn òdodo yẹn wọn fẹ́ gbà lọ́wọ́ òun òun náà wá wo pé kí ni kó ń fẹ́ kan kó mi lò ó torí pé àwọn èèyàn ti ń ètì òun púpọ̀ yà subhanallah máa bá ń tó ń ba lọ má wo pé ọ̀rọ̀ tó ń sọ àwọn èèyàn kan ò gbá àwọn tí ó gbó sì padà gbá tí ó rẹ̀ padà wúlò fún wọn ṣùgbọ́n tó bá ti wò ó pé hàn mo ti ń kayé àwọn èèyàn bí a bí eighty percent àbí ninety percent ni ó gba tèmi bó o wá ṣe wá ṣe kínní báyìí ṣé ìní dami lù ó tó o bá ti dami lù ú ni o ti di failure dúró tí n tó ń sọ ẹni tó bá tẹ lọ́rùn kó gba ẹni tí ó dẹ̀ tẹ lọ́rùn kó fi ilẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala fi sọ fún anabi muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run láwùlà thabatnaka tí o bá ń ṣe pé àwọn ọlọ́run ọba ti fi ẹsẹ̀ rin lẹ̀ ni làkọ̀tí kí tẹ̀tẹ̀rì kan ilé ìmṣẹ́ ànkọ́lìlà ó fẹ́ fi sọ́dọ̀ wọn tán nípa wípé kó o wò pé ah àwọn èèyàn mi kí ṣe máa wá bàjẹ́ lọ́dọ̀ wọn ni ọlọ́run ṣùgbọ́n a ti fẹsẹ̀ rin lẹ̀ lọ́lọ́run fi sọ pé wà láwùtakọ̀ wà láàrin iná bá dọ̀lá àkàwìl àkàdùnà mínú bíi ọlọ́run ká nípò lọ dáadáa parọ́ kan níta àsọ ó wá ní níta àsọ nítorí pé ó ń wójú rí àwọn èèyàn ọlọ́run ní agbàmú pẹ̀lú ọtún ni bákan náà wàlàkọ̀tọ̀ ànàmínú wọ̀tíìn iṣẹ́ ọ̀run ẹ̀ ní àágé famaminkumin ahadina anu hajizin gbogbo ẹ̀yin èèyàn tó ń torí titi yín tí ò fẹ́ jíṣẹ́ ọlọ́run bó ṣe yẹ kó sẹ́ni tó lè protect ẹnu yín olóòjẹ pé afá gbọ́dọ̀ dúró déédéé nítorí bá ń sọ kó máa sọ àwọn èèyàn gba wọn gbá iyín ò kan nítorí dẹ̀ ń sọ kórìí pé òun mú lò ó ń bẹ nínú ìwà òun torí pé méjèèjì ni ó mọ ẹkọ ṣe ẹlòmíín bẹ ọrọ ẹnu ẹ afáà ló fẹ wò ṣáfàṣà ti sọ nítorí òdodo kò ní wo ìwà táfà ń wù ẹlòmíín dẹ ní ìwà táfà ń wù ní wáàsí títí ẹ ìtafà ń sọ kò fi bẹ́ẹ̀ kan lọ títí làfà gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé yóò equip ara ẹ pẹ̀lú méjèèjì bẹ́nu ṣe dùn tó dùn ún tí ọ̀rọ̀ yóò di nǹkan táwọn èèyàn fẹ́ gbọ́ bẹ́ẹ̀ náà ni kó rí wípé ìwà àwọn náà ìwà tí àwọn èèyàn ó fẹ́ máa kọ́ ṣe ni ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó sọ muhammad sallallahu alaihi wasallam sallam ipe má banújẹ́ lórí ọ̀rọ̀ wọn má jẹ́ni tí ìfúnpinpin ọkàn tí ó mú látara ìte oríṣiríṣi tí wọ́n ń dá fún ẹ ìwọ́ṣá ti dúró déédé ìnàlámà lẹ́dínà takao ọlọ́run ọba yóò máa bẹ pẹ̀lú àwọn tó ṣe wípé wọ́n páyọ̀ ọlọ́run ọba ni wọ́n lẹ́dínà ọmọ sínú àtàwọn tó ṣe pé wọ́n jẹ́ ẹni dáadáa kí ni tá à ń pè ní dáadáa òun náà ni kásìn lọ́hùn bó ti yẹ kásìn kásìn lọ́hùn bí ìgbà tó ṣe wípé kí ni ọlọ́run ọba bí ìgbà tó ṣe pàrọ̀ rí ọlọ́run ọba subhanahu wa ta'ala ìgbà tá a bá ń ṣiṣẹ́ bí ìgbà tí ọ̀gá wa ń bẹ ń kalẹ̀ àwa náà má yàtọ̀ sí ìgbà tá a bá ń ṣiṣẹ́ ńgbà tí òṣọ́gà wa ń kalẹ̀ ẹni tó ń sin lọ́hùn bí ìgbà tó ń rí ọlọ́run ọba ẹ̀sánù ló ń ṣe bẹ́ẹ̀ lẹni tóun náà ń sin lọ́wọ́n ọba bọ́lọ́wọ́n ọba ṣe ní kò sìn ìsánù lòun náà ń ṣe ṣùgbọ́n èyí tó dáa jùlọ òun náà ní ká sin lọ́wọ́n bí ìgbà tá à ń rí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tí ọlọ́wọ́n ọba tá a mọ̀ pé ń wò wá báyìí bẹ́ẹ̀ eléyìí ni tó fi dáa jùlọ ọlọ́run ní àwọn tó ń bẹ pẹ̀lú tóun fún sọpọ́ọ̀tì tí wọ́n mọ rí àánú òun ọlọ́wọ́n ọba òun náà làwọn tó ṣe pé ìtàkàwò àwọn tó payọ̀ lọ ìtọ́lọ́run fẹ́ náà ń ṣe ní tí yóò fẹ́ wọ́n jìnnà sí i kódà kí gbogbo èèyàn tẹ̀rì sínú tọ́lọ́wọ́n bó fẹ́ àwọn ó dúró déédéé lórí ntọ́lọ́wọ́n bá fẹ́ ni ntọ́lọ́wọ́n bó fẹ́ kí gbogbo àwọn èèyàn kẹtẹ̀rì sí àwọn ò ní bá wọn ṣe alẹ́dínà takọ̀ wọ́lẹ́dínà ó mọ̀sínún àwọn tó ṣe pé wọ́n jẹ́ mọ̀sínún abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kí ó kẹ́ni kọ̀ọ̀kan wa kúnnú àwọn almutakun àwọn almuhsinun kọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kó fi òdodo wa ní òdodo kó ṣe rọrùn fún wa láti tẹ̀lé gbogbo àwọn nǹkan tí ọlọ́run ọba fẹ́ ká ṣe kọ́lọ́ ọba kó ṣe rọrùn fún wa láti mọ̀ ọ́ láti lè tẹ̀lé àwọn nǹkan tọ́lọ́run bá dẹ̀ fẹ́ ká jìnà sí kọ́lọ́ ọba kó ṣe rọrùn fún wa láti jìnà sí eléyìí ni ìparí sóràtú náà abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa pẹ̀lú àwọn nǹkan tí a ti sọ kó ṣàforíjì ẹ̀ṣẹ̀ nìkọ̀ọ̀kan wa náà wa sallallahu ala nabiyina muhammad.